إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فمن أكبر الكبائر التي حرمها الإسلام عقوق الوالدين قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة قالوا بلى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الإشراك بالله وعقوق الوالدين وكان متكئا ثم جلس وقال ألا قول الزور وشهادة الزور وما زال يكررها حتى قلنا ليته سكت متفق عليه وعقوق الوالدين له صور متعددة منها العقوق بالقول قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ومن صور العقوق عباد الله العقوق بالتكبر وإساءة الأدب للوالدين قال الله تعالى واخفض لهما جناح الذل من الرحمة ومن العقوق العقوق بالامتناع عن الإنفاق على الوالدين عند الحاجة قال النبي صلى الله عليه وسلم أنت ومالك لأبيك وصححه غير واحد من العلماء ومن العقوق عدم المساعدة وعدم الزيارة والاتصال بهما سأل رجل النبي صلى الله عليه وسلم قال رجل للنبي صلى الله عليه وسلم أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم هل لك من والديك أحد حي قال نعم بل كلاهما فقال النبي صلى الله عليه وسلم فتبتغي الأجر من الله ارجع إليهما وأحسن صحبتهما متفق عليه وكما يحرم عقوق الوالدين المسلمين كذلك يحرم عقوق الوالدين الكافرين قال الله تعالى وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وليس من العقوق في شيء مخالفة الوالدين في معصية الله عز وجل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 فقال النبي صلى الله عليه وسلم أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه والإحسان إلى الوالدين لا ينقطع بموتهما سأل رجل النبي صلى الله عليه وسلم فقال هل بقي شيء من بر ومن من بر أبوي أبرهما به بعد موتهما قال النبي صلى الله عليه وسلم نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أهدهما من بعد موتهما وصلة الرحم التي لا توصل بدونهما وإكرام صديقهما أخرجه الإمام abu daud wasaxaxahu gairu waaxidin min alculama adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ó se èmi àti ẹ̀yin ní mùsùlùmí torí pé oore tó ga jù tí ọlọ́wọ́ba máa ń se ẹrú rẹ̀ òun náà ní kọ́ jẹ́ mùsùlùmí èyíkéyìí oore èyí tí ọlọ́wọ́ba bá se fún yàn tí ò ní ìsìláàmù nínú kìí se oore torí pé ntí yọ ọmọ nílé ayé yìí ó ní tọ́ba di ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama irú ẹni bí ọ kábàámà kí ọlọ́run bá kí ọ sànú ẹnì kọ̀ọ̀kan wọ níbẹ̀ a sì dúpẹ́ fún ọlọ́run bá tí ọ dẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wọ sí láti lè gánni jimá ti ọjọ́ òní kí ọlọ́run kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ jimá báyìí láyé kó sì gbálẹ́sì fún ẹnì kọ̀ọ̀kan wa. a tọrọ ìkẹ́gẹ́ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé òun náà ni ọlọ́run ọba tí ó rán láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá yìí pátá àwọn anabi tó síwájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba máa ń ran sí àwọn àjọ kọ̀ọ̀kan ni ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa àjùlọ ọlá tí ọlọ́run ọba sì fún ni pé. ọ̀ràn sí gbogbo àgbáńláyé yálà èèyàn ni àbí àlìjẹ̀nà ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá wọn ara rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà gbogbo nǹkan tí wọ́n ní ní dúkìá nígbìyànjú sójú ọ̀nà ti ọlọ́run bá subhanahu ta'ala ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n máa bá gbogbo àwa tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà mọ́ wọn títí dé ọjọ́ gbìndé ètí islam tó kì wá nílọ̀ pé ká má débẹ̀ ọ̀pọ̀ gan àwọn ètò tó wá tóbi ohun àwọn kan tó wà tó tún ajá sí pé àwọn tó tóbi ju ntí tóbi lọ lára ẹsẹ̀ tó tóbi ju ntí tóbi lọ ni ìyapa òbí méjèèjì ìmọ̀dùn òbí èèyàn nínú ìmọ̀gbọ́rọ̀ sí òbí lẹ́nu iṣẹ́ ìyá ṣe bàbá ẹsẹ̀ tó ga ju ẹsẹ̀ tí máa ga lọ ni ní ìjọ kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó dojúkọ àwọn sábẹ́ rẹ̀ wá ń sọ fún yín pé ṣé kí n fún yín nírò ẹsẹ̀ tó ga ju ẹsẹ̀ lọ tó ṣe pé tá a bá kó àwọn ẹsẹ̀ jọ àwọn wà ní ipò àkọ́kọ́ ọ sọ gbólóhùn yìí lẹ́ẹ̀mẹ́ta láti lè pèpè àmáìdí wọn láti lè gbọ́ nǹkan tí ọ fẹ́ sọ. So so lára ojú pẹ̀nà téèyàn fi máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tó fi já sí pé ohun tí o fi lè lákàkún nǹkan téèyàn fẹ́ kọ o náà nìyẹn. àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n láti sọ fún anabi pé àfẹ́kọ̀ ah, fún anírò torí pé wọ́n fẹ́ mọ̀ á kí wọ́n lè jìnnà sí i. anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní ẹsẹ̀ tí ga ẹsẹ̀ yòókù lọ àkọ́kọ́ nínú rẹ̀ òní náà ni òun náà ni kéèyàn ó da orogún pẹ̀lú ọlọ́run ọba wa subahana wa ta'ala kọ́ máa pe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa subahana wa ta'ala kí ọ máa gbé àdúrà àbí ìjọsìn fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa subahana wa ta'ala báyọ̀ wù kí irú ẹni bí ọjẹ́ màláìkà lọ́jẹ́ ni o ànábì ọlọ́run ọba ni o àǹjànú ni o èèyàn ni o gbogbo nítorí ọjẹ́ kò sí ẹnìkan tọ́lẹ̀tọ́ láti lè pè àbí láti wárìrì lọ́sọ́dọ̀ rẹ̀ ju ọlọ́run ọba wa subhanahu wa ta'ala lọ. anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀sìn àkọ́kọ́ ní ti tóbi ju ti ọmọ tóbi lọ. ó ní ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn ó sẹ ìyá sẹ bàbá kéèyàn ó sẹ ìyá kọ́ sẹ bàbá rẹ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì tó tún tóbi lẹ́yìn ẹ̀tọ́ ti ọlọ́run ọba wa subhanahu wa ta'ala lọ. ìyẹn lọ́fọ̀ọ́ tọ́lọ́mọ bá ti ń parí ẹ̀tọ́ tiẹ̀ tí í ṣe pé kéèyàn ó sìn nìkan kọ́mọ̀sìn kan míì pẹ̀lú ẹ̀ ń ti fi máa tẹ̀lé òun náà ní ẹ̀tọ́ àwọn òbí méjèèjì anabi sallallahu alayhi wa sallam ọwọ́ alẹ́ ń tí ọ̀rọ̀ gbọ̀kúnni tẹ́lẹ̀ ọwọ́ dìde nígbà tó di ibi ẹlẹ́ẹ̀kẹta yìí pé ẹlẹ́ẹ̀kẹta náà ni pé kéèyàn jẹ́rìí èké torí pé ẹ̀rí èké a máa mẹ́mí lọ a máa mú dúkìá lọ nǹkan tí ó sì ṣe ju ẹ torí pé gbowó fún ọ ìwọ náà lọ jẹ́rìí nílé ẹjọ́ pé ah, lágbájá lónìí kan báyìí kì í ṣe lágbájá tó sì mọ̀ yìí pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ hmm. àdánwò òun náà ni èèyàn fà sí ìsẹ̀mí ayé rẹ̀ àti ọjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmọ̀ rẹ̀ so anabi ń sọ gbólóhùn yìí pé ẹ̀rí èké ẹ̀rí èké débi pé àwọn sọ̀hábà rìdwánù lọ àlẹ́ ìmọ̀ sọ pé ah a sì ń kẹ́dùn pé anabi bá sì dákẹ́ nípa yìí pé ọ́sà ń kọ́ntínú láti wé gbólóhùn yẹn ni so hadithi yìí jẹ́ kó yọ wáyé pé àwọn ẹ̀sẹ̀ kan wà tó tó tóbi ju àwọn ẹ̀sẹ̀ míì lọ lárẹ̀ òun náà ni kéèyàn sẹ bàbá sẹ ìyá ojú pẹ̀lẹ́ téèyàn fi wá máa ń sẹ bàbá sẹ ìyá ojú pẹ̀lẹ́ tó pọ̀ ni ìgbà míì a máa jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn ni ọlọ́run bá sọ nínú alukur'an pé ọlọ́run bá ti pàṣẹ nínú sọ́rọ́tò isra pé ẹ gbọ́dọ̀ sí nǹkan míì yàtọ̀ sí ọlọ́run bá wọ ẹ ṣe dáadáa sí wọn lọ́pọ̀. àyíbá wa mọ̀ ìkan àbí méjèèjì ni kí wọ́n dàgbà sọ́dọ̀ rẹ̀ torí pé àsìkò tọ́já sí pé ìní sùúrù pẹ̀lú òbí ọmọ ń pọ̀ òun náà lélẹ́yìí nígbà tó bá di pé òbí dàgbà tó yẹ pé ó tún ti ń ṣe bí ọmọdé ọ gbọ́dọ̀ já pé látara bẹ́ẹ̀ ọ̀wá ní ṣe sùúrù pẹ̀lú wọn ọwọ́ a máa sọ̀rọ̀ òdì ọmọ ṣe sí ọ wọn àbí òní sọ̀rọ̀ àpọ́nlé pẹ̀lú wọn torí pé láti bí ọ̀rọ̀ sísọ èèyàn lè kọsẹ̀ lára òbí rẹ̀ so àyà yìí ń ṣàlàyé fún wọn pé èèyàn lè kọsẹ̀ látara òbí látara ìbá wọn sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ tí ò ní ní àpọ́nlé nú bákan náà lọ́jọ́ sí pé èèyàn lè ṣe bàbá ṣe ìyá látara ìmọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn nínú ṣe yẹni ọlọ́run bá wọn subahana wa ta'ala ló fi sọ pé ọmọ gbọ́dọ̀ rẹ ìyá apá rẹ gbogbo nítorí ọjẹ́ nílé ayé yìí ọ mọ̀ yí ẹn tí ó ṣokùnfà rẹ ni ọlọ́run bá wọn subahana wa ta'ala láti ẹn tó ṣe ni ọlọ́run bá wọn subahana wa ta'ala ẹn tó náà bá sì fi ṣe sábàbí òun náà ni àwọn òbí rẹ méjèèjì kọ gbọ́dọ̀ rí sí wípé òun ti kàwé àbóhùn ti nípò kan pé àwọn òbí òun àwọn òkú mọ̀ kẹ́kẹ́ àwọn ọ̀dán kẹ́kẹ́ mọ̀ so yọ wà máa bá wọn lò nílò tìgbéraga so lára àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú òbí ó ní nǹkan tí abu huraira ìkan lára sàbí pàtàkì ànábì wa muhammed sallallahu alayhi wa sallam tó pe àkíyèsí nínú ọ̀rọ̀ tí imam bukhari gbà wá nínú al-adab al-mufrad níjọ́ kan àwọn méjì kan lọ abu huraira rọ́díọ́lọ́hu àìn ọwọ́ àrí ọ wá sọ fún kan nínú wọn pé bó lẹ́ni yìí ṣe jẹ́ sí ọ so ẹni yẹn láti sọ pé ah, bàbá mi ni àbúhùrẹ́ rà rọ́dí ọlọ́hùn àn ọ wá ń kọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ táwọn ti gbà láti ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam pé bàbá rẹ ni ṣùgbọ́n lára àwọn ẹ̀kọ́ tó gbọ́dọ̀ bá lò tó fi ní tara rẹ̀ sórí bú lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀sùnfàánù ọ̀tàlá ni pé ọ gbọ́dọ̀ máa pè lóko torí pé ọmọ mi bàjẹ́ yọ la ọkọ̀ máa bàbẹ̀ lórí so ayé ti di ayé ọ̀làjú bákẹ́ náà kọ́ gbọ́dọ̀ máa rìn lọ kí wàá máa rìn wájú ẹ̀ lára ẹ̀kọ́ tọ́já sí pé ọgbọ́dọ̀ mà pẹ̀lú òbí rẹ ní pé ìwọ àti rẹ níjọ máa rìn kọ́ ajá sí pé ìwọ lọ́wọ́ wà wájú ìgbà tó fi lè ni pé tọ́ di pé òbí rẹ wá bùkátà sí bóyá ẹ̀ ń rìn lọ tọ́já sí pé ó fi lè máa ṣàkíyèsí ọ̀nà fún ṣùgbọ́n tí ìbá ṣe léyìn so ọ gbọ́dọ̀ máa rìn lọ kí ọwọ́ ajá sí pé òbí rẹ̀ wà lẹ́yìn. bákan náà tẹ́ ẹ bá dé ibi tẹ́ ẹ ti jókòó ọ gbọ́dọ̀ jókòó títí tóbi rẹ̀ ó fi jókòó. so lára àwọn àpọ́nlé tí ọlọ́ọ̀bá wa subahana wa ta'ala tọ́fẹ́ kọ́ máa lò pẹ̀lú àwọn òbí òní eléyìí tó sì já sí pé tá a bá wo ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ lónìí kódà kò ní fẹ́ rí òbí rẹ̀ kódà yọ sọ yìí pé tóbi òun bá fẹ́ wò ń wọlé so ó ní láti sọ tí ọba ti sọ báyìí wọn ó ti géètì ni so òun ò ní jẹ́ wọlé so látara àwọn àṣà torí pé yorùbá náà máa sọ yìí pé ẹ̀ ń bá kásá aláṣà yóò sì kíni yóò wùwàkiwà kí ọlọ́run bá kí ọ̀sán wa ń bẹ̀ tó ṣe pé àwọn àwà yìí kò wà níbàámu sí ìlànà ẹ̀sìn islam kò sì wà níbàámu sí ìlànà ìwà ọmọlúàbí tá a mọ̀ pẹ̀lú yorùbá yẹn. bákan náà lára àwọn ojúpànà téèyàn fi máa kọsẹ̀ látọ̀dọ̀ òbí yálà bàbá ni àbí ìyá ni oníkéèyàn pa wọ́n tì kọ́ máa ma bí wọ́n ṣe ń jẹ bí wọ́n ṣe ń mu tí èsì ṣe wípé kò lówó lọ òun ọ̀ máa jẹ nǹkan tó wù ú pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ṣùgbọ́n òbí ọ̀ máa jẹ àsámẹ́ igun yọ máa dé oúnjẹ ọ̀sán pẹ̀lú ti alẹ́ ìwà orí ibu ni kọ́lọ́n bá kọ́ sànù wa níbẹ̀ ó ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam fi sọ fún arákùnrin kan pé à ń tẹ wà máa lù kalẹ̀ àbíkì gbogbo ń tó ní àti wọ́ o àti ń tó ní ẹ̀ ń tó nílò bí ẹ̀ ẹ̀ ń tó nílò bí ẹ̀ ní pé kò gbọ́dọ̀ jásí pé kó bí ìrẹ̀ wa máa táràrà kọ́ máa wọ́ bùkátà sí nǹkan kọ́ máa rí tí wọ́n sì ní lọ́dọ̀ so kò gbọ́dọ̀ débẹ̀ yẹn kìí ṣe pé bóyá kò bí ó mú tó jásí pé yóò ní ọmọ rẹ̀ la ni ànábì sọlọ́lá àlùsọ́làm sọ bí kò ṣe yí pé ọgbọ́dọ̀ mọ̀ yí pé ntọ́ ọba ní láàrin tó gbọ́dọ̀ kọ́kọ́ gbádùn pẹ̀lú ẹ̀ òun náà ló bí rẹ̀ méjèèjì bọ́ ọba ṣe lówó lọ́tọ́ òun náà ló ṣe gbọ́dọ̀ ṣe dáadáa sóbi ẹ̀ méjèèjì tọ́ ọba lágbára kọ́ kọ́lé fún ọ kọ́lé fún ọ tọ́ lágbára kọ́ ra tó dáa fún wa ọ ra tó dáa fún wa so ojúṣe òbí ọmọ tí ọba fẹ́ kọsẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ òun náà ni wípé yóò ṣe dáadáa pẹ̀lú àwọn òbí rẹ̀ pẹ̀lú owó mímọ́ ṣe bẹ́ẹ̀ okùnfà orí ibú ni kọ́nà ọba kí ó sànù wá níbẹ̀. bákan náà láàárọ̀ ojú pẹ̀nà téèyàn fi máa ń ṣe ìyá ṣe bàbá òun ni kéèyàn pa wọ́n tì kọ́mọ lọ bìàn wò àbí kọ́mọ tiẹ̀ kọ́ ọ̀gá bọ́yọ̀ wà ní ìrìn àjò tí ò ní láǹfààní àti bí òbí rẹ̀ wò kọ́pa wọ́n ti láti mọ́ eléyìí sì ni onírànrún okùnfà ni máa ń fà á so àti tẹnumọ́ lọ́pọ̀ ọgbà pé lára rẹ̀ ó ní máa yẹjú lé káàkiri nígbà bá sọ fún ọmọ yín pé tó bá ti lọ sílé yín òbí rẹ̀ ní í ṣe ọ́ àbíyá rẹ̀ àbí bàbá rẹ̀ sẹ́yìn pé wọ́n ti kọ̀yìn òbí sọ́mọ nìyẹn sọ ọmọ yẹn ọ̀wá níwùwà tó da sóbì ẹ̀ mọ́ kódà kò ní í lè gbé kọ́ rẹ̀ pé torí pé a ti sọ yìí pé òbí rẹ̀ ní í ṣe so lára orí ibú táwọn kan dálẹ̀ nínú sẹ̀mí ayé tá a wà yìí ni pàtàkì jùlọ nílẹ̀ yorùbá yìí torí pé àwọn tí ó jẹ́ ibòmíì gan tí wọ́n ń ṣe gbogbo irú àwọn nǹkan tí wọ́n ń ṣe tí ọba ti islam mú yìí àwọn ọba dérú ayẹyẹ ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà ló ṣe pé tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn míì so ntí ọkọ̀ọ̀kọ̀ sọ tó sì já sí pé kò sí ẹnìkan tó wà láyé tí ò wá bùkátà àbí tí ò ní bí bàtà ti ń ta lẹ́sẹ̀ òun kálukú ń da ààbò ni. ẹ̀ ń tọ́ lọ bá pásítọ̀ ni o àbí babaláwo ni o òun gẹ́gẹ́ ní wàhálà tiẹ̀ tí ò tí ì lè sọ́ọ̀fù tí ó sọ yí pé òun ọ̀bọ̀ sí tiẹ̀ tó sì já sí pé lára akọ́sọ́fù wàhálà tiẹ̀ gan ni pé kírù rẹ̀ ọ wá torí pé yorùbá máa ń sọ pé nínú àṣà tí wọ́n máa ń kó lè jásí pé ẹni tí ọgbọ́n ó lè máa rí nǹkan jẹ torí pé wọ́n gọ̀ ni wọ́n jẹ́ pé àgọ̀tà so nígbà tí wọ́n bá lọ sọ́dọ̀ rẹ̀ tó lérò pé ló lè gbọ́ bùkátà rẹ̀ tó gbé irọ́ lé ọlọ́ pé bí mo ṣe ń wo yìí ju òbí rẹ̀ so ìwọ lẹ̀ ò ní kówó so ìwọ abú òun náà kan arákùnrin kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam wípé anabi mo fẹ́ ṣe àdéhùn fún yín pé gbogbo bí tọ́ bá ń lọ tí wọ́n gbógun tì ọ́ àjọ ń lọ ni sòyẹ́ ni pé màá máa gbógun ti àwọn tó bá gbógun ti ọ tó bá fẹ kọ láti lè ṣe jihad láti lè fi wọ ojú rẹ ọlọ́run bá wọ subahana wa taala anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa béèrè lọ́rẹ̀ pé so ní ìkan lára àwọn òbí rẹ yálà bàbá ni àbíyá arákùnrin wa dàn yín pé ah, bẹ́ẹ̀ ni kódà mo ní bàbá mo sì níyà àníbi sọlọ́lá àlùsálàm sọ pé ó sì ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ó níbẹ̀ ni ó ti ní ládá tọ́ ọ lè gbà lọ́dọ̀ ọlọ́run ìwọ lọ ọmọ bó sì lò padà sọ́dọ̀ àwọn òbí rẹ kọ́ wa lọ sí dáadáa sí à kọ́ máa wà pẹ̀lú wọn nípa dáadáa nípa àbásọ̀rọ̀ gidi ìbálò gidi ìnáwó fúnni pé eléyìí ti tú ọ ní ládá ju kọ́ sọ pé ó dìfẹ́ndì ànábìọ́ àbí islam so lè tó sì já sí pé ó burú jáì kẹ́nìkan sọ pé òun lọ sẹmínà kan òun lọ sẹmínà kan àbí òun lọ gbọ́wà sí kan tí ó sì fi àwọn òbí lẹ̀ tí ò ní mójútó wọn so ìwà tó burú ni àyè gbé nǹkan kan lérí ẹ̀tọ́ tòbí torí pé èyí tó ga jù nínú nǹkan téèyàn ṣe lójúṣe nínú islam òun náà ni kíni o òun náà ni kéèyàn ó pé wọ òbí rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe sọ yìí pé a gbọ́dọ̀ ṣe ìyá ṣe bàbá ẹlòmíì lè máa lérò yìí pé bàbá àbí ìyá tá a gbà lérò ó náà ní bàbá tí ń kírun tí ń gbàwẹ̀ tó jẹ́ mùsùlùmí so tó bá ti já sí pé kẹfìrí ni kò nídìí ká ṣe dáadáa sí i nínú islam yálà òbí jẹ́ kẹfìrí o àbọ̀jẹ́ mùsùlùmí o ọ̀ gbọ́dọ̀ sẹ́ ọwọ́ wípé nǹkan ẹbọ. E àbí kẹfẹ́rí ti ń ṣe òní bá ṣe ń bẹ̀ ni ṣùgbọ́n pa àṣẹ dáadáa sí tó bá lówó lọ tọ́já sí pé yóò máa jẹ yóò máa mọ bó ṣe wù ú yóò gbélé tọ́ dáa yóò gbọ́ mọ́tò tọ́ dáa tó bá lágbára bẹ́ẹ̀ ó ṣe kódà kó jẹ́ kẹfẹ́rí yẹn ọlọ́run bá rìvásì nínú alukur'an nínú sọ́rọ́tò lukman pé táwọn òbí rẹ tí wọ́n bá ń jẹun pa tí wọ́n ń ṣe ìgbìyànjú pé kọ́ padà sínú ẹbọ àbí kọ́ padà sínú kẹfìrí kó fi islam lẹ̀ àbí kọ́ fi nǹkan tó ń se ní tọ́ dálẹ̀ èyàn ló ní bá wọn lọ sí ṣùgbọ́n tó bá ṣe pé ń bi dáadáa táyé ní ayé yìí wọ̀sán ìbùkún fi dúnìyà máa rùfà níbi dáadáa táyé yìí ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ sí dáadáa sí wọn pẹ̀lú ìbálòpọ̀ tó dáa pẹ̀lú owó pẹ̀lú gbogbo nǹkan tó ní nípò ló fi sí dáadáa sí wọn kódà kọjá kéfèrè ṣùgbọ́n eléyàn á lọ síbi nǹkan táwọn míì máa ń sì gbọ́ pé ṣe bí wọn sọ pé nínú islam a gbọ́dọ̀ ṣe dáadáa sóbi ẹni kódà kọjá kéfèrè ẹ̀mí máa fẹ́ ṣe kérésì náà mo lè máa ra adìẹ àbí tí wọn bá fẹ́ gbégún mo lè máa ra ẹran tí wọn pa fún sà kò débẹ̀ wọn gbogbo ń bá ti jẹ́ mọ́ nǹkan òòsà àbí nǹkan èétọ́ tako ti islam tí a ń ṣe òní bá wọn dá sí yálà pẹ̀lú owó ni o àbí pẹ̀lú lílọ́ọ̀dù ṣùgbọ́n yàtọ̀ síyan ní nǹkan tí wọ́n jẹ tí wọ́n mu so eléyìí wọn gbọ́dọ̀ máa gbọ́ bùkátà rẹ̀ ìyẹn ni pé òbí ẹni jẹ́ kẹfìrí kò sọ pé òní sí dáadáa sí ní dáadáa tọ́já sí pé kò ní bá à ń kún ìṣe kẹfìrí àbí ìṣe ẹbọ so à ń kún lọ́wọ́ bákan náà lọ́jà sí pé ìṣe dáadáa sóbì àbí ìgbọ́rọ̀ sóbì lẹ́nu kò débi pé tí wọ́n bá ń pààyàn láṣẹ ẹ̀sẹ̀ so kéèyàn wá jásí pé yóò ṣe kọ́mọ́bà ṣe òbí ẹ̀ rárá torí pé lára nǹkan tó gbalẹ̀ ayé kan pàtàkì jùlọ lọ́dọ̀ yorùbá àwọn nǹkan tí ò necessary ni làwọn kà kún àpọ́nlé tó ṣe pé àwọn nǹkan tó tẹ́tìbù kan tó dáa tó ṣe pé èèyàn fi máa mọ̀ yìí pé ah, ọmọ yìí ọmọ alálùbáríkà ni wọ́n fi lẹ̀ pé kọ́mọ pọ́n òbí kí ọjà sí pé kọ́fẹ́ ṣe nǹkan kóbi rẹ̀ ọ́ jásí pé yọ pa aláṣẹ yìí pé kò gbọ́dọ̀ ṣe kó sì mọ̀ ṣe láti lè fi pọ́n òbí rẹ̀ lé gbogbo àwọn àwà téèyàn fi máa mọ̀ yìí pé èèyàn pòbi ẹni lé èèyàn pọ́n òbí ẹni lé àbí ọ̀rẹ́ ra rẹ̀ lẹ̀ fóbi ẹni lèyè ṣùgbọ́n à ń dọ̀bálẹ̀ fún ni à ń kúnlẹ̀ fún ni eléyùn àṣà tọ́já sí pé islam ọ̀ welcome ni ìsàpọ̀nlé òbí ẹni kò débi nǹkan tọ́já sí pé islam tí ọ̀ sọ wípé ọ wà lára àpọ́nlé àwọn tó jẹ́ àpọ́nlé ní tá a ti sọ lọ́hùn ṣùgbọ́n àṣà ìtawà bárẹ́ tó ṣe pé kò pàtì ìlànà ti islam mu so a gbọ́dọ̀ pàtì. tí ọba wa débi wípé òbí wa ń fìtínà ọmọ lérí nǹkan ẹ̀sìn tó gbé dání so ọmọ ní láti lè pe àkíyèsí òbí rẹ pé ah, eléyìí bó ṣe rí nì eléyìí bó ṣe rí nì láì ṣe ti ìgbónilẹ́nu àbí ìsọ̀rọ̀ òdì sí ni bí kò sí pé pẹ̀lú pẹ̀lú kùtù torí pé anabi ibrahim aleyhi salam àwa náà mọ̀ bó ṣe bá òbí rẹ lò ti ń pè é sí nǹkan tí ò yé pẹ̀lú ọ̀rọ̀ tútù tọ́já sí pé yóò fi lè wọ òbí yìí tí yóò fi lè wọ̀ lẹ́mìí sókè ni wípé gbogbo nǹkan tí ọba ti jẹ́ pé islam tí ọba ti fara mọ́ torí pé gẹ́bí ń ta sọ ẹ̀tọ́ ọlọ́run ọba ju ẹ̀tọ́ anybody lọ nǹkan tí sẹ̀ríà tọ́nà ọba sọ pé ká ṣe tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ pé ká ṣe àti nǹkan tó ní a ó ju ẹ̀tọ́ ẹnikẹ́ni lọ so ìsí àpọ́nlé òbí kò débi ìyapa tọ́nà ọba wa àti ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam bí kò sí pé èèyàn ó sì sùúrù pẹ̀lú àwọn òbí rẹ̀ nígbà tí wọn bá sì gbọ́n kankan yé nínú ẹ̀sìn ọmọ míì tó bá dárun gbà sí òbí rẹ̀ ó lè ti torí rẹ̀ kó lékún lé pé ọfẹ́ sọ́ra rẹ̀ di àgbàlagbà àbí tí ń borí lásán torí pé ìtàwọn òbí míì tí wọ́n gbọ́lá fún òní ọmọ ọmọ sinmi àṣìṣe láwùjọ nígbà tó bá yíwọ́ tán wọ́n wàá máa kábàámà wọ́n máa lọ káàkiri pé àmọ́ ah, ah, tí ń sọmọ yìí sọ ọmọ tí ń borí tó ń fi ẹwà rẹ̀ tí fi ń pamọ́ tẹ kórìíra sí èyí tí wọ́n ń wọ sòkòtò kí àbí tí ń wọ pátákì ilẹ̀ wa ń gbọ́lá fún sẹ́yìn pé àtòdíjẹ́ nìyẹn tó ṣe yí pé èyí tóun ṣe yẹ gan tá a bá ti sọ̀rọ̀ ẹ̀sìn yóò bá gan gbà yí pé ọmọ tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ọmọ tó ṣe pé ó súnmọ́ kọ́ lọ gbóyún wálé ni. wọn ó fìyẹ́ lẹ̀ wọn ò ní gbógun tì í ṣùgbọ́n ètò wa tún ṣe tọ́ náà wa subahana wa taala so òní wọn ó gbógun tì í so òbí ọgbọ́dọ̀ sọ́ra sí tí a bá ń sọ nípa ẹ̀tọ́ òbí kò débi wípé ìyapa tí ọlọ́run bá wọ subahana wàtálá akálẹ́sẹ̀ ọmọ ọmọ bí ó sì bọ́ òbí rẹ̀ lò pẹ̀lú kọ́sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ torí pé tó bá yí àwọn òbí rẹ̀ wọn ò ní takò so àìyé wọn yẹ so yọra máa làyé wọn díẹ̀ díẹ̀ pé eléyìí bó ṣe rí nì eléyìí bó ṣe rí nì yóò tún wá máa bẹ̀ lọ́n pé kọ́lọ́run bá kí ọ́bùn kú sí òbí òun nínú torí pé a nínú àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam táwọn òbí wọn gbógun tì wọn ṣùgbọ́n látara sùúrù àti ìbálòtọ́ da àwọn òbí yẹn náà padà gba islam wọ́n padà tún wá ń ṣe islam gan ju bí ọmọ ṣe ń ṣe lọ so báyìí ni ipò tí ọmọ wà nígbà tí ó bá dìde àlámẹ̀rí ẹ̀sìn kí ọlọ́mọba kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wà. bá a ti wá ń sọ yìí ká ṣe dáadáa sí òbí a rí i pé òbí méjì náà lèèyàn ní bàbá àtìyá islam tó wá gbọ́lá fún kan ju ìkan lọ fún àwọn àdí tó ṣe yí pé ọlọ́ọ̀bá wọ̀sùbáhánù wọ̀tàlá nìkan lọ máa pàpín ẹ̀ ṣùgbọ́n táwa náà lè nígbàmọ̀ màkí fà á ìyẹn ni pé ẹni tí ọjà sí pé èèyàn làkàkùn sí jù òun náà nìyẹn yàn torí pé ìyá máa tijú pọ̀ bàbá kò sí ndọ́kàn yóò béèrè ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n ìyá ọmọ mi ni ọmọ mi ni so kò ní lè jẹ́ ó béèrè ẹ̀tọ́ rẹ̀ ńgbà míì tọmọ ó sì máa fi dùn ún ṣùgbọ́n bàbá wọn ò ní gbà yàn ìyẹn fati anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí arákùnrin kan lọ bá pé ta ni tí n bá fẹ́ ṣe dáadáa ta ni ọlẹ́tọ̀ sí dáadáa mi jùlọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ pé ìyá rẹ̀ ni arákùnrin tún béèrè pé lẹ́yìn ìyá mi ta tún ni anabi sallallahu alayhi wa sallam ó tún sọ pé ìyá rẹ ni arákùnrin tún bẹ̀rẹ̀ pé lẹ́yìn ìyá mi sẹ́ ta lótúkà anabi sallallahu alayhi wa sallam ó tún sọ pé ìyá rẹ ni yẹni pé ọ̀dà kọ̀ ìyálẹ̀ mẹ́ta nígbà tí arákùnrin wa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹrin pé ta tún ni lẹ́yìn ìyá òun anabi sallallahu alayhi wa sallam sọ pé bàbá rẹ yẹni pé ẹ̀ńtẹ̀yàn lákàkún jùlọ pẹ̀lú rẹ̀ òun náà ni ìyá bó tilẹ̀ já sí pé gbogbo wọn lèyìn ó ṣe dáadáa sí bó ti tó àti bó ṣe yẹ ṣùgbọ́n dáadáa tẹnìkan kò sí nǹkan tó burú mẹ́ kó ju ti ẹnìkan lọ ẹni tí dáadáa rẹ̀ ọ̀wá jù òun náà ni ìyẹ́ èèyàn èèyàn wà láyé èèyàn gbọ́dọ̀ ṣe òbí èèyàn wà láyé èèyàn gbọ́dọ̀ sojú kòkòrò láti ṣe dáadáa pẹ̀lú wọn kéèyàn ó fi lè rí àlìjẹ́ náà yẹn ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣe pé ah ẹni irú ẹni bẹ́ẹ̀ ó ti ó ti so ó ti sori ibú kò sì ráyé wá ẹni tó ṣe pé òbí rẹ̀ ọ́ dàgbà sí lọ́dọ̀ kò tún wá wọ àlìjẹ́nà ọ̀pọ̀ òbí rẹ̀ láyé òun náà sì tó ti ní nǹkan tó fi lè ṣe dáadáa pẹ̀lú wọn kì í ṣe pé kékeré lọ́wọ́ àtàwọn òbí rẹ̀ fi kú kọ̀ wá lè ṣiṣẹ́ lára wọn tó fi wọ àlìjẹ́nà ah irú ẹni bẹ́ẹ̀ kò fò nígbà tí òbí èèyàn wà láyé kéèyàn ó lo opportunity yẹn gan-an láti lè fi ṣe dáadáa sí wọn gbogbo nǹkan téèyàn bá ní láti lè fi ṣe dáadáa pẹ̀lú wọn kéèyàn ó ṣe ṣùgbọ́n wọ́n kú tán kọ̀sọ́ pé dáadáa pin arákùnrin kan lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé eré anabi tí òbí mi bá ti kú ṣé dáadáa kan tún wà tí mo tún lè ṣe pẹ̀lú wọn wọ́n ti kú anabi sallallahu alayhi wa sallam sọ pé bẹ́ẹ̀ ni dáadáa míì tún wà tó tún máa ṣe lẹ́yìn ìgbà tó bí rẹ bá kú àkọ́kọ́ ni pé ọmọ ṣàdúrà fún wa lọ́pọ̀ ọmọ rántí wọn nínú àdúrà tó bá wà ní sùjádà ọ tọrọ fún wa èyíkéyìí àdúrà tó bá ń ṣe ọmọ rántí wọn ṣùgbọ́n kí wá sí àdúrà pé a kó yẹn jọ o pé ọjọ́ mẹ́ta àbí ogójì ọjọ́ léètí yorùbá ń ṣe láti lè fi wá ìjẹ so gbogbo eléyìí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ kódà ọmọ tí ó da anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ rẹ ti ń sàdúà fún òbí anabi sallallahu alayhi wa sallam ṣe pé àdúà yẹn ọmọ bá òbí rẹ ti ń dá ṣe tí ṣe pé yíyàtọ̀ á kó àwọn èèyàn jọ ní kó ti àdádálẹ̀ bákan náà ó sì máa tọrọ àforíjì fa lára ojúṣe tó gbọ́dọ̀ máa ṣe nígbà tó bí ẹkú ni bákan náà àwọn àdéhùn àbí àwọn nǹkan tí wọ́n ti ṣe pati tí wọ́n ò rí ṣe tán ó gbìyànjú bóyá gbèsè lòbí jẹ́lẹ̀ torí pé lára nǹkan tó ṣe pé kèé jẹ́ kẹ́yìn ó rí kẹ́ nínú sàárè oníkọ́jẹ́ gbèsè lẹ̀ tó ṣe pé ni àwọn èèyàn fi ń se ọ̀sọ́ lónìí kọ́lọ́mọba kí ọ̀sán wà níbẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn ó béèrè pé ta ni òbí mi jẹ lówó kó tó di pókú èèyàn ọba wọn sán tọ́ba ṣe pé tiẹ̀ sí náà ni èèyàn ọba wọn ṣe é bóyá ó ti àti ti jí ọ̀ràn yàn kí wọ́n ṣe tí wọ́n ṣe àbí àwẹ̀ wọn ò rí gbà látara pé ara wọn ò yá ńgbà ara wọn yá tán wọn ò tí ì láǹfààní àti gbà tí wọ́n fi kú gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé yẹn ṣàkíyèsí ẹ̀ tí wọ́n wọn ṣe léètọ́ jẹ́ tọ́tọ́ àtẹ̀tọ́ ti àwọn èèyàn kọ̀tán síbẹ̀ àwọn mọ̀lẹ́bí tó ṣe yí pé kò lè dàpọ̀ àyàfi pẹ̀lú bí rẹ ọgbọ́dọ̀ rí pọ̀ ṣàkíyèsí ẹ̀ ọ́ dàpọ̀ bí àbúrò bàbá àti àbúrò ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ ni pé àwọn tó jẹ́ fámìlì òbí rẹ ó tún máa dáadáa tó ń ṣe sí wọn ó ń ṣe dáadáa sáwọn òbí ẹ̀ náà ni kì í tún wá ṣe léyìn onìkan àwọn tó jẹ́ olólùfẹ́ òbí ẹ̀ nígbà tí wọ́n wà láyé tọ́ba lágbára ó sì dáadáa sí wọn dáadáa tó ṣe sí àwọn tó jó lólùfẹ́ òbí rẹ òbí rẹ náà ló ṣe sí kódà abdullahi ibn umar rọ́díọ́láhùn àníhùmá ọ̀n lọ jọ kan ọ̀n lọ sí maka ó wá pàdé lárúbáwò oko kan gbogbo aná máa gbé ẹ̀ńtọ́ bá gbé oko wọn èyí sábà lákàkún kan púpọ̀ ibnu umar ọ wá sí láwàní rẹ̀ bí kéèyàn ọ sọ pé èèyàn sì fi làgọ̀bì tọ́ da ọ fún arákùnrin yìí nǹkan àgùntàn da tó ń gùn ó tó wá gbé fún un bíi kéèyàn pé mọ́tò tó dáa téèyàn ń gùn lọ kéèyàn wá pàdé ẹnìkan kéèyàn ó gbélé lọ àwọn tí wọ́n wà pẹ̀lú abdullahi ibn umar wa ń sè mọ́ ìgbà ah, lárúbáwò arókòlè tó ń fún ní gbogbo eléyìí wọn ọmọ yẹ yọ kàn sọ síbi kan dì tí wọn ti fún níbi èlò kan inú rẹ ó dùn kódà yóò tún ṣàdúrà fún ọ abdullahi ibn umar wa sọ pé ah, kò yé ni pé tó jẹ́ kóun ó ṣe bẹ́ẹ̀ ni wípé bàbá tó bí ẹni yìí ọ̀rẹ́ lọ jẹ́ sí bàbá òun òun sì ti gbọ́ lẹ́nu ànábì sọ́lọ́lá àlùsọ́làm tó sọ pé nínú dáadáa téèyàn máa ṣe é jù oníkéèyàn ó ṣe dáadáa sí olólùfẹ́ bàbá èèyàn so ìtumọ̀ ẹni pé kí ṣe ṣíṣe dáadáa sóbì nìkan lára ìṣe dáadáa sáwọn olólùfẹ́ bàbá èèyàn ń ṣe dáadáa sí àwọn òbí èèyàn náà ni so alámọ̀rí nípa òbí alámọ̀rí tó kápá ni. So, nínú islam tó ja si pé èèyàn gbọ́dọ̀ kọsẹ̀ láti ara wọn pẹ̀lú ọ̀rọ̀ àbí pẹ̀lú olorun ba kí ọkọ̀ ẹnì kokan wà máa ṣe ọlọ́lá hìlàhìlọ́lá اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا تسلط علينا من لا يرحمنا قوم إلى صلاتكم يرحمكم الله